وأما المصائب فأصولها ثلاثة الكتاب العظيم والسنة الصحيحة وإجماع الصحابة وأما الوسائل فأصولها ثلاثة اللغة العربية وعلوم الحديث وأصول الفقه ومن لم نذكره فهو راجع إلى ما سبق متفرع عنه الحمد لله والصلاة والسلام على رسول الله كنا قطعنا من الناس كانت الله قلوبنا محمد صلى الله عليه وسلم ẹ̀rí wípé bí àwọn ahọ́mọdé wà lẹ́yìn ìgbìmọ̀lá wa àwọn tó jẹ́ ìpìlẹ̀ ìmọ̀ ní tó bá fẹ́ jọ ní mímọ́. àwọn ìmọ̀ táwọn wá káàkiri yìí ó níbi tí wọ́n wà lórí ọ̀rọ̀ àwọn apáàni wọ́n ní nípìnlẹ̀ ìmọ̀ nínú ọkàn àwọn èèyàn lọ́wọ́ nígbà tó yá àwọn tó wà ní ọkàn wọn yẹn wọ́n wá pọ̀ síbi ṣùgbọ́n àwọn táwọn èèyàn wà tó wà ní ọkàn àwọn èèyàn yẹn wọ́n lọ mú láti fi tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún àwọn ànábì ẹlẹ́yìí àdìgbà àti àlàyé táwọn ẹ̀ ṣe táǹpẹ̀lẹ̀ sọ́nà gbọ́dọ̀ pálá yẹn nìkan tó jẹ́ pé bí méjèèjì náà láti rí àlìmọ́ níta sì fẹ́ ní táàbì jọ ní mímọ́ ọ̀nà ní àlìmọ́ wal kitab na'taqidu wa nata'allamu wal kitab aládìí ọkàn àdìí ọkàn yẹn náà sì gbọ́dọ̀ jẹ́ pé ìsútàkọ́ ní ìgbà mi là inú tí ọlọ́run náà láti gbọ́dọ̀ máa yọ mọ̀lùpá àjọ mi tọ́yìn ìyẹn ló fàá tó jẹ́ kí tá a bá ń sọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ti pọ̀ láyé nìsín àwọn akọ́sọ pé ah anáṣọ́lá ayé wọlé ọ̀sọ́lámù òní ẹ̀wá mà ó dà kó ṣe pé China lẹ́wà lọ ẹ̀wà mọ̀ ògbà bó lànà fi ṣe mọ China tí China wà níbi ayé rẹ̀ ní àbí China wà láyà náà tó bá di ẹ̀wà tí China ní jẹ́ náà tó ẹ̀ ti pé hadith eléyìí mà délẹ̀ yìí hadithi ní dàpọ̀ china tó bá rí bẹ́ẹ̀ ó yẹ ká máa ti ń jẹ́ máa gangan tá à ń sọ̀rọ̀ ọ̀pẹ àti wo láti mú àwọn nǹkan tó yàtọ̀ sí máa tá à ń sọ̀rọ̀ ọ̀pá rẹ̀ àyè sọ wípé wọn èyí sì mà ìmọ̀ náà làwọn náà ṣùgbọ́n wọn èyí sì máa gbogbo omi tẹ́ wá kiri náà sùn kí ń gbà wá ló ń gbẹ káwá máa. bóyá nínú tírà ọlọ́run bóyá nínú súnà nípa Muhammad sọ ẹ ká máa fi màkínní sọ ìmẹ̀sìn ọlọ́run bọba tó lára ká tí wàá parí àlámà yìí gbogbo ń tá a lé ní tá a lé fi sakọ tí wọ́n máa fọ́ àtàkà sí wa tá a kà fún wa níbẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ a ìdí akọ nípa ayé olóhùn náà yóò láàyè tiẹ̀ mo rò pálá ayé mi tiẹ̀ ẹnì kankan ò ní ráàlú jáde kankan láti má máa gba ẹ̀sìn ọlọ ṣùgbọ́n ẹni tí ọba máa tó wọn kẹ́kọ̀ọ́ iṣẹ́ tí ó máa ṣe tiẹ̀ náà ń bọ̀ láìpẹ́ tó fi jẹ́jẹ́ pọ̀ náà rí bá a dà sí ṣẹ́gi ó tó ń tà ń sọ. gbogbo tá à ń sọ níbi àwa mà afẹ́ mà bóòlù á ṣe débi mà bóòlù á ṣe ṣe oṣù ẹ̀ tẹ́wọ́n à nítorí kí ni o torí ká lè máa bá ṣe ṣe náà ni o. mo rò pálá yẹn mi ẹ mọ̀jà á gbàgbé ìpìlẹ̀ yẹn o kí ìpìlẹ̀ yẹn mọ̀ sọ̀nù máa lọ́wọ́ ọlọ́run ọba torí kí ló fi dá wa torí ìjọsìn ìjọsìn ò ṣe é ṣe pẹ̀lú àìmọ̀ mo rò pálá yẹn mi ẹni tó bá ní bó bá ṣe wọ̀ òun àwọn lábá wọn lẹ́yìn tí bá máa ń ṣe máa ṣáà làkíyà máa ń ṣáà nítorí burú tí ó kó bànújẹ́ bá ní ọba pàdé tọ́ba lọ́mọ sí náà bó ṣe wù ẹ́ pẹ̀lú fẹ́nu pẹ̀lú báwùjọ rẹ ṣe rí tó fi ń tọ́lá làáfíà tó o fi sìn ó ti wájú ọlọ́mọ bá wọ́ọ̀rẹ́ ó bòólẹ̀ ẹsẹ̀ tó bò ó ọlọ́mọdé lọ ṣe là sọ́yìn bí má tẹ̀sùn kí ni sọ́ọ̀sì ìwúlá ti máa yọ ìmá tẹ̀sùn masọ́ọ́dírù ìmẹ̀ẹ̀sì àáfà sọ mẹ́ta masọ́ọ́dírù ẹ̀kọ́ ẹ̀sì sọ mẹ́ta ṣùgbọ́n masọ́ọ́dírù rẹ̀ jù bá ń lọ. iná mi sọ wípé wà á mọ̀lẹ́ masọ́ọ́dírù fáwọn sóòlù àtàlàfà. a masọ́ọ́dírù ìpìlẹ̀ masọ́ọ́dírù kọ́sọ́ pé fàhíyá fàlàfà kọ́ọ̀lá fàwọn sóòlù ha ìpìlẹ̀ àlùmọ́sọ́ọ́dírù wàyílá wàlùmọ̀sọ́ọ̀dì rúkẹ́sì ọ̀rọ̀ so àwọn tí ẹnu kò lórí rẹ̀ wà àwọn tí ẹ̀fìsì láàfọ̀ wà lórí ẹ̀ wà múlùpàlà yẹn mẹ́tì ṣùgbọ́n ẹnu kò lórí mẹ́tẹ̀ẹ̀ta tí ẹnu kò lórí rẹ̀ débi tí wọ́n sọ dé yìí tọ́yẹ́lẹ̀ yẹn ọ̀rọ̀ wà lórí tiẹ̀ ẹnu kò òun náà ṣùgbọ́n ẹnu jósìkù tí wọ́n sọ ń pa rẹ̀ yìí ẹnu kò ń bẹ̀yẹn nítorí wọ́n yàtọ̀ sí ẹnu òkò lórí ẹ̀ ntí yóò jẹ́ kí wọ́n dákọ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó ń náà jẹ́ pilẹ̀ nítorí ọ̀rọ̀ àtẹ̀jọ́ tó tó pọ̀ lórí ẹ̀ wọn kọ́ láyé nìkí àti nítorí wípé kátó lè ṣe òun ó bùkátà sáwọn méjì àkọ́kọ́ tẹ́kun ti padà sí pilẹ̀ tọ́yẹ̀ alimọ̀sọ́ọ́dì irun mẹ́ta ni ìpìlẹ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ ni alikitaabu yàgbé tìrọ̀ lọ́n gbogbo ẹni tó bá fẹ́ yanu báyìí tó fẹ́ sọ kankan nípa ẹ̀sìn ọlọ́run ó gbọ́dọ̀ lè rí nǹkan tí ó fi gbé ní ti ń sọ yẹn lẹ́sẹ̀ nínú àlùkọ́tà tó bá fẹ́ fi kankan ṣẹ̀sìn tó fẹ́ fi sin ọlọ́run ó gbọ́dọ̀ lè rí ìtọ́kẹ̀ nínú àlùkọ́tà kí ni ìtọ́ka ẹ̀ kí lè rí ẹ̀ kí lọ́ọ́ fẹ́ dára ilé tó ti sọ̀nsán yẹn ìyẹn lọ́la kọ̀kọ́ tí ìrọ̀lọ́wọ́ bá yí làwọn èèyàn wà lákàtún ẹ̀ mọ́ ẹ̀yin máa ń pa mí ẹ̀yin náà gbogbo wa ẹ̀yin náà láti ń kẹ́kọ̀ọ́ tọ́jọ́ mẹ́ta ta ló rí rí tọ́wọ́ abọ́ tọ́wọ́ akẹ́kọ̀ọ́ bá ní ẹ̀rọ kò fẹ́ kọ́ tẹ̀sí ṣe é ti rí ẹ̀ ní rí àwọn yẹn lè wá fáwọn fẹ́ kọ́ alukur'an yìí báwọn ti máa kà wọ́n lè fẹ́ kọ́ musola àwọn yẹn lè fẹ́ kọ́ sulubiki wọ́n lè fẹ́ kọ́ lóbọ̀ wọ́n lè fẹ́ máa kọrin wọ́n lè fẹ́ kọ́ kàmá gbẹ́gẹ́ nìkan wọn fẹ́ wá kọ́ tẹ̀sí ṣe é ti gbọ́ rí torí pé títí ìbá ṣe ẹ̀kọ́ tí yàn máa ń kọ́ ni sẹ́yìn kí yàn máa kọ́ lé kí ó tí ìbá ṣe ẹ̀kọ́ tí yàn máa ń kọ́ ni sẹ́yìn kí ó sólò tafsiri wa ẹ̀kọ́ kan tó ní agbára rẹ̀ tó sì jẹ́ pé ara àpilẹ̀ mọ̀ ni tí ò sí ọ̀rọ̀ sẹ́yìn. mo rò pálá yìí ti mo ti sọ fún alẹ́ kan pé kódà sunna tá à ń sọ yẹn tafsiru al-Qur'an ẹlẹ́kẹ̀kẹ̀ ni as-sunna ẹ̀rì kan wá fi kan sí i wọn ni asahiha níbi alukur'an sẹ́ẹ̀rì ẹ̀ máa gbọ́ sẹ́ẹ̀rì tí a bá fẹ́ fi tá a bá fẹ́ mú kur'an ká masidari níta bùkátà sí ń bẹ òní wípé ṣé níta fẹ́ lu ọ̀rọ̀ lọ́hùn fún sọ́tọ̀ka sí a bùkátà sí wípé sọ̀rọ̀ yẹn lálàáfíà àbí ọ̀la lálàáfíà tó múlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ múlẹ̀ àníjì mo pálá yẹn mi di àníjì sáájọ́ nǹkan tí mò ń sọ yìí ohun tá a bùkátà sí wa ni wípé ṣé n ta wá fẹ́ lò fún sọ́tọ̀ kà sí. kéèyàn má dàbí àwọn tó sọ yìí pé látẹ́jà àlùdò ara bọ̀ sí lè báyìí náà kún tẹ̀dọ̀ ayé wà á dínkù bá a bọ̀. àdúrà tá a bá ṣe àti ọ̀rọ̀ sùúlù bá ṣe ẹ má fi wá dùn àtẹnì kankan nù yín bá ṣe ẹ mọ̀ pé ntàlùkọ̀ á sọ kéṣe ní wuyò. síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ inna safa wal marwata àwọn bàbá wa ṣe ń kàmáàlì àti bàbá wa ṣe wà á dámà ẹmọ pé ẹdùn mọ pé lẹ́yìn jẹjẹ ọba tẹsí lọpọlọ rẹ kò lálàáfíà àwọn àjànú tó fà wọn ti ń dàlà. mo rò pé agbọ́nkà tí mo ń sọ yé wàhálà làdí ẹ̀ńdà wo ẹlẹ́mọ́ mínà kìtàbì ẹni tó ma ọmọ kìtàbì ẹni tó ma ṣe ní fatia. àwọn àjẹwò ṣùgbọ́n ẹni tó náà bá ń malẹ̀ kọ́ náà ṣé wọ́n fa àwọn kan dà lórí lọ́wọ́ àbí wọn ní fi dà lórí lọ́wọ́ níbi oníkọ́lá lẹ́sìn ní ìdáwọ̀ ilmul kitabi ilmu minal kitabi ọlọ́run ti sọ pé alukur'an ni umul kitabi ajẹ́pẹ́ tó máa ṣe rí fatia. ìwé náà bàmọ́ ògbé òkú máa ń ti ń kà ọmọ bí wọ́n ti wú kọ̀lọ̀kọ̀ dábẹ̀ sọ ọlọ́wọ́ bàjẹ́ asúnà súnà ó wá gbọdọ̀ jẹ́ súnà tó lálàáfíà lórí súnà làwọn yẹn láwọn fẹ́ ṣe tí pàákiri o súnà làwọn èèyàn láwọn ọ̀rẹ́ ṣe dáwọ́ ọdún tó lọ o súnà làwọn èèyàn láwọn ọ̀rẹ́ ṣe dáwọ́ pé súnà tí a dáyé lórí ni pé káyọ̀ yẹn kò ní ẹ̀sìn o súnà táwọn táwọn èèyàn ti sọ súnà dáadáa yìí náà ti mọ̀ lóríṣiríṣi ojú ọ̀rọ̀ jẹ́ súnà tó lálàáfíà tó lálàáfíà kí ẹ̀ ń bọ́ lọ́ọ́ máa mú bí àwọn àdìsí tó lálàáfíà káàkiri ìyẹn àpò tíra àjọ gbogbo tíra àti ìyẹn àjẹ́ sì dé ọ̀la làáfíà ní bẹ́ẹ̀ tẹ́ bá wà ní ọ̀la làáfíà fún sùpàrù kí ìmọ̀ lọ́rọ̀ ànábì ọ̀la làáfíà lọ́rọ̀ ànábì ọ̀la làáfíà ìgbà tó ń gbọ́ ọ̀la làáfíà àwọn ẹ̀jẹ̀ tọ́lá ànábì náà ní ọ̀la làáfíà abẹ́rẹ́ sọ pé ń tọ́lá ànábì sọ nǹkan sọ bẹ́ẹ̀ àwọn lìgógógó ẹ̀rùn tó bá yàn jáde bí yàn lọ́rọ̀ ànábì ọ̀la làáfíà àwọn lìgógógó abẹ́ ẹ̀mọ̀ wọn ọlọ́run bó sọ àná wa a ní hadithi yóò lálàbíà ní ó ní ọlọ́rọ̀ ànábì ọ̀ lálàbíà pé lọ́lọ́ má di sìtì dájú rẹ wá lọ́ bá dájú sìtì ànábì ọ̀ lálàbíà àdìsì tẹ dájú yẹn kọ ṣé àwọn àdìsì dájú tèmi ṣẹ̀ṣin àwọn bàràbàrà àdìsì ti dájú yẹn ṣé wọ́n fi ti dájú mi ṣẹ̀ṣin èmi ti dájú yẹn nìkan ló wú wá làwọn ọmọ gbèsè tànábì kó o má díje dájú dájú yẹn kó o mú tànábì wá. àbẹ́ àkọ́kọ́ ti máa rẹ̀ nìyẹn pé àdìsí dájú ẹnìkan lè lé ìfilẹ̀ bá a wọ́n ti tànàbà Muhammad sọ̀rọ̀ ìjùmọ̀ àwọn sọ̀hábà sẹ́rí àlè ìjùmọ̀ àwọn àlùfáà tá a lè pọ̀rọ̀ wọn kún wọ́n gbà pé ọjà ìjùmọ̀ ṣùgbọ́n ìjùmọ̀ àwọn tá a lè ẹnìkan bẹ tó tó bẹ́ẹ̀ tó lè mú ìjùmọ̀ àwọn àfáà yìí ìwòlẹ̀ tìrì afá àti bòlẹ́mù ṣá afá àti nàìjíríà gbogbo nàìjíríà gbogbo mùsùlùmí nàìjíríà yìí nìsín àti ẹ̀jẹ̀ nìtọ́ kankan gbogbo lárúbáwá gẹ́gẹ́gẹ́gẹ́ gbogbo ìlú wọn gbogbo ilẹ̀ lárúbáwá pátápátá gbogbo èèyàn tó wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ lárúbáwá tẹ́ ẹ bá jù wọ́n sínú mùsùlùmí Indonesia àwọn parẹ́ rẹ̀ torí pé mùsùlùmí ibẹ̀ yẹn wọ́n á pọ̀ débi pé wọ́n fẹ́ pọ̀ ju adájú lárúbáwá lọ wọ́n pọ̀ bàjẹ́ so bó o láti wá mú ìjùmọ̀ wọn àwọn àfáà táàlì àwọn ẹni pé mùsùlùmí pọ̀ mẹ́ àwọn mùsùlùmí ti ń bẹ ní India nǹkan ti Pakistan nǹkan láwọn àfáà fi sọ wípé àti mú ìjìmọ̀ àwù lẹ́yìn àwọn sàábé ó nira àwọn lẹ́yìn asúrù sọ̀hábà kọ́ ọ fẹ́ mú ìjìmọ̀ ìjìmọ̀ àwù ti bo àbá mi lè wà lóko míì lẹ́dẹ̀ẹ́ tó kó kó ẹdẹ lórí pé kìrìyó fẹ́ gbàbẹ̀ ni ó wà jókòó kabẹ̀ yóò wà máa ṣe dáwà lọ lápèjúwe ni o tó náà sì dẹ́kun mò sẹ́yìn. ẹ wá lẹ mú jùmọ̀wò lẹ́dẹ̀ eléyìí ti bẹ lóko làlá ńkọ́ ṣe ẹ máa sáǹdì tẹ̀ wẹ̀sì mo fi ṣàpèjúwe ni o. torí àwọn ilẹ̀ Lárúbáwá àwọn ìlú gbé nínú àwọn ìlú Islam tó jẹ́lẹ̀ Lárúbáwá jẹ́ kí àwọn àfa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ìgbókọ̀ wọn tí yẹn iṣẹ́ jẹ́ ṣiṣẹ́ fún islam ó kún kéré ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò íńtánẹ́ẹ̀tì lẹ́mọ̀ ẹlòmíín bẹ́ẹ̀ mi ní ṣe kọ̀mọ̀kọ́ ẹnìkan bẹ́ẹ̀ tí ń jẹ́ àlìmọ̀ alìbí ara àwọn àgbà èèyàn gbọ́dọ̀ sọ́pà dánwò àfa àgbà fàlà fún islam rahimahullahu ta'ala ẹlòmíín sì gbókọ̀ rẹ̀ ó sì ti gbókọ̀ gbogbo àwọn alẹ́yìn lórí íńtánẹ́ẹ̀tì ó ti mọ gbókọ̀ gbónú gbogbo àwọn jẹ́ ń lé àwọn èèyàn káàkiri jẹ́ ń lé ìṣèkọ̀ wọn gbogbo ègbó lọ́mọ tẹ̀yẹ̀yẹ̀ tó ṣe mọ́ kọ́ àwọn agbábọ́ọ̀lù ló ṣe mọ́ kọ́ àwọn alẹ̀yìn. tọ́ba arígbó kó mú ọ̀rọ̀ àbá orí náà àbá àpalùkọ lórí rẹ̀ kọ́ mọ́ntí àlùmọ́ àlè mi sọ lápẹ̀jùwe o. ẹlòmíràn títí dòjò ọmọ yàtọ̀ láàrin àlìbánà àti àlìbánà kì í ṣeré o tẹ́wọ́n ah, yóò ní alibani náà sọ bẹ́ẹ̀ alibani náà sọ bẹ́ẹ̀ alibani náà sọ bẹ́ẹ̀ kò má tún tẹ ẹ bá ní alibanna lọ́dọ̀ ẹlòmíì alibanna ní jẹ́ bẹ́ẹ̀. sánmà àti ilẹ̀ sí ni ó jìnnà sí ra àwòkọ́ díẹ̀ bára wọn lọ. mo fi ṣàpèjúwe ni tọ́yì tó bá rí bẹ́ẹ̀ jùsù tí yẹnu àwọn àáfàá àjọbí ẹni kò lè lórí òun ni pé ìjùmọ̀ àwùrọ̀ rọ̀ láyé àwọn sàhábà ìjùmọ̀ àwọn sàhábà yẹn òun ni ìjùmọ̀ àwùrọ̀ àmọ̀ pẹ̀lú ọjà ìjìmáwò ẹ̀yìn ìgbà náà táwọn èèyàn bá sọ ẹni tí ọba máa tẹ̀lé àpò ní máa ń sọ pé ìjìmáwò wà ìrọ̀pá láyé mi ẹgbọ́n kan tí mo sọ ní lẹ́yìn àwọn sọ̀hábà ẹni tí òun bá ti máa tẹ̀lé yóò wà ní àjùmọ̀ àlẹ́ wọ̀lá mọ́ làwọn afáà mi sọ pé wàá má yòdì ní ìdí anáhùn ìkìtàlà bóòlù ló sì mọ̀ bóòlù ló sì mọ̀ kí o ṣe kìlá táwọn afáà ló fi jẹ́ kọ́ ní ẹni tó yẹ pé aláfàfẹ́lẹ̀ lọ́dọ̀ kọ̀rọ̀ ibùdó kọ́ yàn àtàwọn àfa àgbọn ní mọ́sálà àti ìjùmọ̀ wulẹ̀ ṣe é bìnrin lẹ̀ gbàtí yóò bá fi kàbí fọ́tún ìyẹn lè má rí mi ìmọ̀ o. tẹ́nìkan wá ní ìjùmọ̀ wo wà ń gbẹ́ bá lọ wá ẹ̀ ní tí ìrìnjìnà tẹ́fìrí pinnu mọ̀sáhìbù gan kìláàfù wà mí. ẹnì ilé mi tuntun wá wà bẹ́ẹ̀ ni pé ìjùmọ̀ wo àwọn ṣàfihàn alápèjúwe etí àwọn ṣàfihàn ẹlòmíọ̀ bá pè ní ìjùmọ̀ ìjùmọ̀ wo mọ́tò àdéyẹ ọ̀kan ṣe ni so làwọn afáàmì sọ wípé ìjìmọ àwù as-sahaba ìjìmọ àwọn sàbẹ tá a gbọ́ mié ọlọ́run bọ̀ kún wa lọ́wọ́ eléyìí tá a fi kún ní al-qiyasu as-sahih al-qiyasu as ṣe kìyàsù ibú al-qiyasu wà á mẹ́rin wàsá ìlú àwọn wàsá ìlú tààtà ṣé o mọ̀ pé àwọn eléyìí tá a sọ yìí mọ̀sọ́dìrù yìí ṣé o mọ̀ pé mọ̀kọ́ sílùú àti mọ̀sọ́dìrù ni gọ̀ọ́yà tààtà bí wàsá ìlú ilẹ̀ gọ̀ọ́yà ti là sọ yìí o àlùgọ̀ọ́yà ti yẹ mọ̀kọ́ sílùú wọ́ọ̀lì mọ̀sọ́dì ẹnìkan ò gbọ́dọ̀ má màmá kọ́ sí ìdúkọ́ lóun ní òṣìgbọ́ ọ̀rọ̀ sọ pé ọmọ màkọ́sídù tí ọmọ màsọ́dírù màkọ́sídì rẹ̀ o ìsáfẹ́ sí. bẹ́ẹ̀ lẹ́nu kọ́ ọ̀dọ́ ọ̀rọ̀ sọ pé òun ti kó máa ó ní nímú làdùn níní ọlọ́ọ̀kan fi mọ̀ ẹnìkan bẹ mo bá kọ́ máa ń kéwú ń bàdà èmi gángan ní ó ní a ah, rọ̀ṣúlù ní mi ọlọ́ọ̀lọ́ máa mara mi ṣe nǹkan máa kéwú ah, wàá ní ó ti dá èmi bọ̀ ọkọ̀ máa ó sì ti kọ́ mọ́ṣáláṣí ó sì ní ìjọ ìyọ̀n gbà náà yẹ̀mọ́ ọmọlé kí wọ́n ní àwọn àǹtá jẹ hmm. nírọ̀lẹ́ nírọ̀lẹ́ nílọ́ ọmọ bá kọ́ mọ́ ó ní àhà ah, ọlọ́run na mi ń ní ṣùgbọ́n ànábì ṣe ní kọ́rọ́ náà wọ́n pọ̀ bẹ́ẹ̀ o àwọn omi ní ń lò samsudini àwọn tẹ́bi ń gbé wọ́n pọ̀ gan. àti èmi náà ń gbowó tèmi o ìyá ti wá ti fọ́ ọmọ òun gbowó oṣù ìyá fi ń jẹun díẹ̀ díẹ̀. kò sí èpò ńlá náà torí kò sí kankan. rọ̀ṣúlù là ń bá kọ́ wọn kéwò. yẹ́n mo bá rọ̀ṣúlù kọ́ àdéhùn ńlá àdéhùn máa zì wó báyìí ni à ọlọ́run lọ́rùn mi ń sẹ́ sẹ́kọ̀ parí ìtumọ̀ rẹ̀ ni wípé wọ́n sọ fún wa pàápà ni ọ tí àtẹ̀gùn téèyàn wá máa ń gbà débi ìmọ̀ kò ní sí lọ́dọ̀ rẹ̀ ọ̀nà bọ́lá wa tàn sóòfò ni àfa ni lágbára lẹ́yìn pé kọkàn gbọ́ lárúbáwá ah, ṣé àfẹ́ ìbú àbí àfa tèwo. ẹ ẹ mọ ká lárúbáwá kú lọ títí lárúbáwá lè ní ó fi wá gbẹ́sìn yìí ẹ dáhùn tí wàá ní ó fi gbọ́ yìí tẹ́sìn yẹn ṣe lárúbáwá ni òdodo ọ̀rọ̀ ni o tọ́lá gbogbo nǹkan yìí làwọn yẹn ti dẹgbẹ́ ẹ̀rú nísìnyí o. nìkẹ́ lárúbáwá àwọn yẹn kà kéwu ni lárúbáwá wọn mà wọn mọ lárúbáwá lóòótọ́ ṣùgbọ́n wọn ò gbìn rárá. ẹyin wọ́n wá ń kọ̀ sí lárúbáwá ló máa ta. gbogbo òwe ni wọ́n ti fẹ́ tún copy and paste fún orí íńtánẹ́ẹ̀tì lọ gbáà. àwọn yẹn wá di àwọn yẹn èèyàn sàlùtì ẹlẹ muhaddis ẹyìn kọrin mukiri gbogbo oríṣiríṣi ọkọ hafiz ẹ wà wọ ọmọ tí wọn ń pè ní hafiz àtàrí rẹ ìgbìmọ̀ kò sí kankan bẹ́ẹ̀ gbogbo tí ń bẹ látàrí rẹ orí íńtánẹ́ẹ̀tì náà lọ wa. àjọwò ni wọn náà bẹ̀rù Ọlọ́run torí wàrọ yìí dábì tó ti ń kọ nǹkan sí Facebook táwọn èèyàn ọ̀dọ́ wọn mà ló ti sọ́ra rẹ̀ lápá bàbá àkànwájú wa kọ nǹkan kan yóò ṣèrọ́dù fún gbogbo èèyàn ní ọ̀gbádùn ọlọ́run bó sànú wa. alákọ̀ọ́kọ́ náà wà sáyẹ́lì ní alọ́gọ́tù àrọ̀bìyà alọ́gọ́tù àrọ̀bìyà ọ̀dọ́ ìdè lárúbáwá dáadáa. ọ̀rọ̀ ìmáàmù sáfì bí kan bẹ́ẹ̀ ó yẹ kí n sọ fún wa bọ̀ ọlọ́run jẹ́ rántí lọ́la ń kà fún wa lọ́la ẹ̀rọ mi létí. ọ̀rọ̀ ìmáàmù sáfì bí kan bẹ́ẹ̀ nù àlùmọ̀wà èdè Lárúbáwá ara wàsílà ni ẹ mọ wàsílà tó ń wá jẹ ẹ mọ tó pọ ni gbogbo màkọ́sí dùdú gbogbo mọ̀sọ́jú jẹ́ gbogbo mọ̀sọ́jú ẹ̀sìn èdè wọn bí kan Lárúbáwá màkọ́sí dùn tá a tún lọ ọbẹ̀ náà èdè bo Lárúbáwá tó bá rí bẹ́ẹ̀ gbogbo mọ̀tà fẹ́ kọ́ gbogbo mẹ́rẹ̀ẹ̀rin tá ní òṣòlò ìmọ̀ yẹn gbogbo àwọn olóhùn musaari dàbà sọ tẹ̀wọ̀n náà la fẹ́ kọ́ ń bì tẹ́tùmọ̀ pé wàsí làǹkà náà lárúbáwá tó lòun náà èèyàn ọkọ̀ èdè lárúbáwá o ọkọ̀ èdè lárúbáwá yẹn àkọ́yanjú ni o tó o bá ti kọ́ yanjú àwọn èèyàn máa sọ nǹkan jẹ́sìn báyìí yóò sì máa bí ọmọ abẹ́ rẹ̀ dá sọ gbọ́dọ̀ yóò sì máa sọ̀rọ̀ báyìí torí wọ́n ó tara nìwọ hamasa ń bẹ lára tiẹ̀ sẹ́nìkan ó sọ fún ọpọ àwọn mọṣáyà àṣẹkọ làlùbàdì yìí ṣẹkọ mọ bá ṣẹkọ ọsẹmí ṣẹkọ wọn máa ń takò gba àwọn tẹkifíìdì ayé ìgbà wọn ó yẹ kí wọn ti kíra fitinà tó tẹkifíìdì táwọn mẹ́tẹ̀ẹ̀ta níta àlẹkọọtù lórí ẹ báyìí ó ní àwọn àbọ ẹ má lọ nítorí kọ lẹ́yìn ọyìn àwọn àbọ àrùn yẹn wọn ọmọ fíkì olùwàkẹ́ fíkù alḥaydi wọn nífàs ìyẹn lọ́mọ bí wọ́n léèrè tùmọ̀fíkì àlùwákì ẹ̀ ẹ̀mọ́ bíà ẹ wá máa wákì yẹn oníkẹ́ ká já kásá pàkìfé ká lọ bọ́ǹbù ẹ̀mbàsì amẹ́ríkà jihadi ni bí ọ̀lẹ́ ní àwọn abẹ́sẹ̀ jihadi ni bí ń sàkó bílẹ̀ ti kàfàrà dúdú kàmú wọ́n ní gbogbo àwọn dáńdájọ́ nílẹ̀ lárúbáwá tí ń darí wọn wọn àti jihadi pẹ̀lú àwọn kẹfẹ́rí àbí tálí kẹfẹ́rí gbogbo wọn àwọn afáyẹ̀wá ń wọ̀ nù fitinatu tẹkiri lóde yìí kò tí ì lé tó báyìí lánàá ní bá lé àwọn bàbá náà ìkànnì wọn wá sọ fún ń fún sheikh Albani ní rẹpọtù pé àwọn ọmọ ní wípé àwọn òbí kí hajj àti nípaṣì ní pé ẹ̀ mọ jihad kójó ní nígbà torí ẹ̀ ẹ̀ ní bàbá ní kò lé nígbà tó bá dójú ogun yẹ yọmọ kó ń bùkátà sí fi kí hajj àti nípaṣì torí bí kí òdi òbí jagun níbo ni ó ti mọ dúkìá wo ló fi jagun tọ́lẹ́ni tó ọ̀dọ̀rọ̀ pa lójú ogun bóòlù ó sì mọ̀ fẹ́ ni báyọ̀ ọ̀dọ̀rọ̀ pa. sísá tó báyà táwọn ẹbí sọ́lá láha alẹ́ wa alẹ́ sọ́lá sọ fún mi pé kí ló tọ́ ọ̀la ìta àyà rẹ̀ kọ́ mọ̀ bóyá ìmánì rẹ̀ jó tọ́ àbí ojú ọ̀tọ̀. sísá tó báyà táwọn ẹbí sanra díyà wọn. táwọn ẹbí sọ pé ah inni abúrọ̀bù ilà lọ́hì mi máa sọ́nà àkọọ́lẹ̀ ni ọlọ́mọ jáwọ́ ìmẹ́kọ̀ mọ́ná. tọ́wọ́ ọlọ́run àbá àti kìnnì ẹwọ ọlọ́run tún aṣeyọ sànú èdè lárúbáwá èèyàn lọ kẹ́kọ̀ọ́ ń pẹ́ ẹ̀ dáadáa èèyàn sì dúró déédéé èdè kọ́ kéde lárúbáwá kọ́ wọn àbí dá nǹkan àbí kọ́ kéde lárúbáwá kọ́ wá má débi kùránì gan kọ́mọdúnmọ́ kọ́mọ tá a rí rí dáálí àgbègbè ẹ̀kọ́ wa ilé gbogbo lárúbáwá bú ọdún ọdún lárúbáwá bọ̀lẹ̀ báyìí kẹ́ máa wá tuma rẹ̀ kí. ìyàn alábàárà àmúṣà kápá aláwòyá náà mójútu ẹ lójú lárúbá eléyìí kọ́ láǹsọ lárúbá tó lálàáfíà tó fi gbọ́ tìrọ ọlọ́mọba yìí tó fi gbọ́ sunna yìí tó fi mọ̀rọ̀ àwọn sálà. ẹ mọ̀ ẹni tó sọ wípé àlẹ́ ìlú mọ̀kọ́ wọlé Allahu qala rasulu tó bá fi sàábí lẹ̀ ẹ dàpọ̀ ìjìmọ̀ wọ àwọn sàábà sẹ́yìn wá kà mara mọ̀sọ́ mọ̀ pé anabi wa fa fa ọkàn gba fa kọ alaikum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin tí wọn sá fa ó sì ní òsì ń tọkàn pẹ̀lú sàbí gbogbo akéde àbúrúkú bá ń lọ yọkù náà àtàrí ẹ fi sàbí lọ sọ bẹ́ẹ̀ sàbí kéèyàn tó wá bá lọ ọ̀rọ̀ ìbùnú kọyìn òjò àlẹ ìbùnú kọlá lọ́wọ́ kọlá rasuluhu kọ wá dákẹ́ parí ẹ àbí ìbùnú kọyìn òní ìtúsáfà lọ́dọ̀ rẹ̀ kílẹ̀ fẹ́ fọ́ra àwọn àbá ṣe àníjọ̀rọ̀ àfa gangan àníjọ̀rọ̀ àfa ọ̀dà àti gbọ́ àníjọ̀rọ̀ tiẹ̀ náà tọ́lá àfa àníwọ̀n náà. yẹ́sì kí ló dé bá sọ fún wa pé àníjọ̀rọ̀ àfa a sì níjọ̀rọ̀ tiẹ̀. ìrọ̀lẹ́ hadith lè fi sọ fún yín bọ̀ hadith yẹn náà ni mọ́mù náà wá wí tú. mọ́mù náà wá wí tú hadith tó ń sọ àníjọ̀rọ̀ rẹ̀ yọ àní tèmi sọnù báńkọ́ tánà. àgbọ̀yé tiẹ̀ hadith tó ń sọ ibùn hajar tuntun kan tó bí dájẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni owó sì tún jọba lágbára ìwé ìsọmọ lágbára oníjìyẹ ní ká gbà wọn náà sọ fún apẹ́ kátẹ̀ láàfà náà ìwọ tún wá sí ìdáfà ní ọ̀dà rẹ̀ ní nǹkan bíi ńlọ bí ọdún bíi two thousand and six àbí kìíní kan ẹni táwọn èèyàn ń pẹ́ láàbà là yóò ní ó àlẹ́ aṣáró tú àlìmọ́bá ṣe irú nàbìjà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kan fẹ́ bí yọ̀ràn ti ń gbà al-asharatu al-mubashiruna wọ́n á dín fún wọn lọ. àjẹjẹ wa aránsẹ́ sí pé eléyìí ò lè já yóò tọ́ pàmìlíà ń fi kíní òjò náà kúlò òun pàpàrà rẹ̀. ẹ kí n kan lọ́la sọ́jọ́ ní al-mubashiruna ní gẹ́gẹ́ mubashiruna muhadithu al-mubashiruna wọ́n sì tún tẹ̀lé wọ́n sì tún tẹ̀lé wọ́n fẹ́ pààyàn nígbà náà ẹ̀rí kankan yóò àdáyé. wàhálà wàsá ìlú màá sálàtà tún alọ́wọ́tò làrọ̀bí ẹ̀dá kan ẹja kọ́ èdè lárúbáwá á máa sọ gbogbo wọn náà lọ mẹni tí ò gbé ìbò tọ màgà á fi ìbò rẹ á àṣẹǹtì ilẹ̀ yorùbá wà bẹ́ẹ̀ yorùbá àtẹkọyà ni máa sọ lárúbáwá ìwò ni wọn sọ lárúbáwá wọn náà lè sọ lárúbáwá tẹ bá ń kọ àwọn èèyàn lọ báyìí wọn máa gbádùn kíláàsì tẹ báyìí dàdí lárúbáwá ó sì ti ń jó ìbò ní ìsìn ó ti lé lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún látọ̀wọ́ ọdún méjì ọmọ ọdún mẹ́ta lọ́pọ̀lọpọ̀ yìí ti ń ṣe ìbò pàápàá ni ọmọ èkó yẹn ìbò ní kura àtàwọn ọmọ náà sì rí àwọn ọmọ nǹkan kan wọ́n tó bá ti di ibi lárúbáwá kò yé wa o kò yé wa o èyí wà fọ́ọ̀sì láti sọ lé Yorùbá náà ni ọlọ́run ọ̀sán àná wa lórí ní wọn bá kọ́ nǹkan kalẹ̀ fún ọ́nù ìdánwò wọ́n tó fi lárúbáwá kọ́ ọ́ gbà láyé rẹ̀ ò lè علوم الحديث علوم الحديث أرى أما وسائل أسي بكاتا شوف يوم بيش الجماعة لو طبعا علوم الحديث kini jáde ti lọ́yìn kí ló kó bá àwọn àtọ̀hún dáhùn sọ̀rọ̀ wọn. ebe sufi náà ni sufi yàtọ̀ ní asọ̀rọ̀ ìjà báwọn àfáàsì máa pè wọn wọn tún mọ̀ ọ̀dà láìsí sufi sìn àwọn náà wọn máa ta tẹ̀sùbáàjì àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀sùn àwọn kókì sufi náà ni wọ́n láwa ní sufi náà wọ́n máa ń wé nzúbi òun sufi náà wọ́n máa ń ṣe òun sufi náà ni máa ń jáde lọ́jọ́ lọ́jọ́ kó síbi kan tó lọ́wọ́ kálíwà àwọn náà lọ́jọ́ kó mọ́sálásí fún forty days kálíwà sufi náà ni lọ́jọ́ kó síbi kan fóṣù mẹ́rin kálíwà sufi náà ni wọ́n kàn modernize ẹ̀ ni wọ́n jẹ́ wọ́n gbọ́ ọmú wọ́n bá pè ọ́ sá lọ ọlọ́wọ́ sàánú wa àwọn olóhùn hadith abùkátà sí i tí èsì kékeré kò sì lè mọ hadith nígbà lẹ nígbà tí wọ́n sọ̀rọ̀ súnà lẹ́kùn wọ́n ní àsúnnátú sàhíhà ó túnmọ̀ sí pé àsúnnátú gẹ́rù sàhíhà wa àwọn àfọwọ́ sọ pé wọ́n máa ń sọ pé àsálàfù sọ́ọ̀lìà nítorí pé àsálàfù tọ́ọ̀lìà òun náà ń bẹ̀. ìgbà wọn ti sọ fún ọ ìlúmọ̀ ìhàdí àbùkátà kálọ̀kẹ́ kọ̀ǹpa ẹ̀ ẹ wò ó sólù ìfẹ́ sólù ìfẹ́ kí àbùkátà sí tí èsì kéke kẹ́ni kan sọ fún akẹ́kẹ́ kílẹ̀ ń lọlé kéwú fún sáwọn sábẹ́ lọlé kéwú. lọ́dọ̀ àdá ni ó ní àwọn bí wọ́n ti rí o àwọn sábẹ́ ọlọ́lé kéwú. wọ́n ṣe wáá níbi mọ̀síwòdì gba kùránì bíi súra sẹ́wọ́ntì lẹ́nu ànábìà Muhammad nínú súra one forty wọ́n yí dàrẹ́ tó wà nù mọ̀kọ́ dì mọ̀sọ́ yìí Muslim nípa gba seventy nínú ẹ̀ direct lẹ́nu ànábi tá ànábi ńlá kọ́nà rẹ̀ ìṣe nǹkọ́ ọ̀yàn tí ń tọ́ wọn fa àlùkọ̀rọ̀ ní tàwọ́bà ó sọ fún mi pé bá ń kọ́ la ànábi ṣe kà fún un ṣé ńlá kọ́nà rẹ̀ kọ́ ni yóò lẹ́sí wa ni wọ́n lọ lé kí gbóná wa lọ. mo láti wá ní sẹ̀mí mi máa ń sẹ̀mí ẹ sì ní sí alọ́ lé kí hàn gbẹ̀wá ní ẹni ọ̀bá kọ́ kínní onídìí àwọn lárúbáwá àwọn lárúbáwá tí wọ́n wá kọ́ bà lágọ̀ ni àbí wọ́n wá kọ́ kínní ń pẹ́ pé Yorùbá ni wọ́n ti ń fi ṣẹ̀ṣẹ̀ kọ́kọ́ lọ kọ́ bà lágọ̀. tí bà lágọ̀ èdè wọn kọ́ ni kí wọ́n náà fẹ́ máa kọ́ fún bó tẹ̀ ń jẹ́ ń bẹ́ẹ̀ bí èèyàn mélòó ló ṣe Yorùbá nù yín ṣé wàá sọ Yorùbá bẹ́ẹ̀ máa sọ bó lẹ́sẹ̀ sọ fún Yorùbá pé kó tó lè sọ Yorùbá àbí kọ́kọ́ lọ kọ́ Yorùbá náà Yorùbá tẹ̀lé tẹ̀ níròkúrò fàlàyé mi ti tí wàá tún wàá dá ní ọ̀pá wa tiẹ̀ tán kọ àwọn bàbá wa ọkọ kankan kò sí síyè méjì ń bẹ̀ kí wọ́n gbọ́ Yorùbá jù àlọ́ síbẹ̀ náà àbí bẹ́ẹ̀ kọ́ ọdún Yorùbá jù àlọ́ mana. àwọn sì sọ Yorùbá wọn àlẹ́ kọ́ many of them ò lè kọ́ wọn à sì kọ́ Yorùbá rí lọ́kọ́ alájẹ ẹ̀fọ́ lọ́jọ́ Yorùbá jù tí a kọ́ Yorùbá sì gbọ́ ju àlọ́ kó àwa tí ó di pé àwa ti dàpọ̀ méèbù wọn ti dorí gbogbo ẹ̀ mọ́ra wọn ló ti ní káwọn onídìí ká kọ ká má fẹ́ máa pe ní tó jẹ́ Yorùbá ká má pe èbú. táwa bẹ lómi pé kí ni Yorùbá wíńdò ni ní bá ní kí n mọ náwó sí ká mo ṣe mistake kéde kí n sọ pé kí n mọ náwó sí gbogbo owó tó wà níbí ó ṣù ọ̀ pé bíi more seventy percent wọ́n ní wíńdò. ìjọba Yorùbá mo ti béèrè pé kí ni mọ náwó sí àwọn èèyàn ní wíńdò. fèrèsé sí ìyẹn mélòó ni wọ́n sọ pé fèrèsé mọ́ sọ fèrèsé fáwọn ọmọdé wà ní nursery school ó ní fèrèsé fèrèsé kọ́ fèrèsé. ìdí táwọn òfin ní ìdí kákọ́ fèrèsé nù ó ní wàá sọ fúnra àwọn bàbá wa kí wọ́n máa wá kọ́ fèrèsé. ìdí tí lágbàwá àwọn tí wọ́n bá nábì lòdò mi níjà ti kọ́ nù torí pé sẹ̀lí kọ̀ làwọn fi ń sọ ìdè yẹn ó wà níbi tí wọ́n kọ́ kìnnìún. yàrá àwọn bàbá wa kọ́ abidjan ẹni sọ pé sáwọn èèyàn kọ́ kínní yìí o yorùbá níbi ń ṣe lẹ́tọ̀ o kò lè ká bí yé o wọ́n fi yorùbá ṣe lẹ́tọ̀ o wọ́n sì bí ẹnìkan kan sọ pé ọ̀dọ́ yorùbá inú bí ọkọ yìí bí dèbí àbí kí ló ń sọ o sì má bí dì abẹ́rẹ́ pé lọ́wọ́ sáwọn àmì lè ká bí dì gbàdúrà mi ọba fi débi bì bì náà ni ó ṣe ṣé bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ ibi bì náà ni ó ṣe gbè ìdí nìyẹn ọjọ́ ọ̀tún ọjọ́ o àwọn tásùsù bọ́ àti ní pàtàkì gan àwọn sàbẹ̀ yóò ní láti lọ lékéwò lékéwò ojoojúmọ́ lékéwò wíkẹ́ndì èwo lékéwò ojoojúmọ́ èwo wíkẹ́ndì lékéwò lékéwò bẹ́ẹ̀ nọ́nsẹ́nsì eré pa lásán kan ṣẹ̀ṣẹ̀ dé pa tó bá wù kó àwọn èèyàn kan ń dálé kéwúlẹ̀ làwọn èèyàn fi ń patronize wọn wà patronize kéwúlẹ̀ wọn náà dálé kéwúlẹ̀ wọn bá tilẹ̀ kọ́yàn kí ló wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alukọ làwọn sábẹ máa lọ alukọ ni a máa ń lọ rárá wọn lọ pa alifu ni nígbà tó yẹ kó wọn náà lọ pa bídí èèyàn mélòó lọ gbé ìwé aláwìyé lọ bá tọ́ lọ kọ́ ìwé aláwìyé lọ lọ́dọ̀ rẹ̀ kó tó máa sọ yorùbá yorùbá àgbọ̀n mi ìdínú àwọn bàbá wa mọ̀ bí ẹnìkan dá akọ́ni wọ̀ gbọ́ ká ń gbọ́ yorùbá tó ṣùgbọ́n wọn ò ní láti lọ kọ́ ọ torí wọ́n ń sọ yorùbá bíi sẹ́lẹ̀ kọ̀ ni bẹ́ẹ̀ làwọn sàábé náà ò ní ibi ṣùgbọ́n ní ìwọ kó tó lè gbọ́ yorùbá bí àwọn bàbá wa ìwọ ọkọ̀ díẹ̀ nígbà òjò kò rí ìwọ ó ní ìdí àti kọ́ àwọn akẹ́kọ̀ọ́ kan ní olùkọ́ àlàyé mi ti ẹ ọlọ́run bó sanú wa usulu al-fiqh ìyẹn ọkọ̀ usulu al-fiqh wọ́n jẹ́ wọ́n tọ́ ọjà pé usulu al-fiqh ò ní jì tàbó ti le jù ó ní ma fi kìlẹ̀ lẹ́yìn ẹ ẹ mọ tó fọ́ọ̀lì ni pé àwọn afáà ní òṣùlù ìfìkì ẹ rí pé tẹ bá ti fẹ́ kọ lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n ní kékin ní ìtumọ̀ òṣùlù wọ́n wá sáwọn ìtumọ̀ òṣùlù irú ara tí wọ́n máa ń pè ìtumọ̀ òṣùlù ní jẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni abẹ́ kọ wọ́n ní òṣùlù ìfìkì ìtumọ̀ rẹ̀ ní adillatu ìfìkì torí asùlù jẹ̀lẹ́ nígbà wá ní kò ní ti ká pọ̀ òṣùlù ìfìkì ìtumọ̀ rẹ̀ ní pé kò ní ti ká máa adillatu ìfìkì kí la wá pè lẹ́sìn lẹ̀ kí la pè nímọ̀ fún alẹ́ kan fíkù ìhàkí bídàlà ìdí bóòlù àdúrà tó ń pè é ní jẹ́ òṣòlù ọwọ́ ni òṣòlù bò ó ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀rí bá wù. ṣàpẹ́ ń tọ̀hún kan ìpìlẹ̀ tó gbé ìjà lùsùnà rẹ̀ àbí sàlàfíà rẹ̀ ní ìṣàpẹ́ ní wúwo fúnra rẹ̀ tí ò mọ̀. bàbá àwọn yẹn bá ti ń kọjá ààyè wọn tí wọn ìdúró síbi tí màá wọn bá mọ̀. ọlọ́run bó sànù wáyé fún aṣọ ìbẹ̀rẹ̀ òṣòlù fẹ́ ara àwọn wàsáyè lè wọ́n bẹ̀rẹ̀ láti bí ẹ̀rí pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ti mọ̀ náà ó bẹ̀rẹ̀ láti bí alkitab ó ṣe pàtàkì tó nù. mo rò wá láyé mi ṣe nígbà tí ó tẹ̀lé náà lóga yẹn kọ́kọ́ pàtàkì dáadáa. lórí bọ́ọ̀fọ̀ ulumul hadith lóga ló fi kọ́ bíbẹ̀ ẹ̀kọ́ máa jó tí a kì í ni ò ní kò ní yé o kò ní yé o lọ lárúbáwá kọ́ ọkọ èyí lárúbáwá kó o sì máa gbọ́ ọ̀rọ̀ àwọn lárúbáwá. bí wọ́n ṣe ń sọ èdè wọn bí wọ́n ṣe ń lo èdè kó gbọ́rọ̀ àwọn àfáà dáadáa gbogbo àwọn àfáà mẹ́tẹ̀ẹ̀ta tá à ń dákọ̀ láti gbọ́ ọ̀rọ̀ wọn ọwọ́ òdò ní pẹ̀lú ògbọ́ ọlọ́run táwọn àfáà mi náà náà ariwo orí íńtánẹ́ẹ̀tì orí kankan yẹn tó yẹ kí wọ́n náà lè dá gúrùpù mẹ́jọ lẹ́ ó dà kan lẹ̀ fún fatuwa ó dà kan lẹ̀ fún adíyèsí ó dà kan lẹ̀ fún. gbogbo eléyìí lọ pàtí ó lè kọ́ máa ń bẹ̀ yẹn kọ́ máa lórí whatsapp ó fẹ́ mẹ́sì rẹ lórí whatsapp tí èsì whatsapp àwọn àfa whatsapp tẹ́ pé wọ́n gan lè jáde mí nítorí bá ti wọ́ tọ́ sọ ní tí ọ̀tí ọlọ́run ó sì yọ kó pé kọ̀gbẹ́sì rẹ̀ kọ̀gbẹ́sì tiẹ̀ yé ọlọ́run bó sáré wáyé bó wá sí ọ̀gbẹ́ dáadáa àfa ni wàá má lámìnà kúrò fàhùwà rọ́ọ̀jì ẹ̀hún ni ìlànà sábà kọ́ mutafardo yà wọn àná o níta àbá ti mẹ́nu bá ń bí màá yí pé yọ padà síbi níta àti sọ yẹn ara ẹ̀ ká rẹ̀ sí i ẹjẹ́ adùn báyìí pẹ̀lú ògùn ọlọ́run kọ́dà ábẹ̀rẹ̀ láti bí mú láhùn àlẹ́yìn ọlọ́run jẹ́ mi wá sí ìsọ̀ àjọlá lọ hàdà wà sọ́lá lọ́ba ara muhammadin wà á lè wà sọ́ọ́ lè wà sọ́ọ́. ìbéèrè náà ení èjì ẹ̀ta à ń dọ̀rọ̀ sàkàlà tí student bá lọlé. ọ̀rọ̀ kọ́sìrù ọ̀rọ̀ ntọ́jọ́ mọ́ ìdá àǹsọ̀ yìí ni ẹ béèrè ọ̀rọ̀ kọ́sìrù mọ́ bí ọ̀rọ̀ òṣèlú ẹni tó dìbò àtẹ́ntí ò dìbò ọ̀ya. ọjọ́ máa ń tàn sọ aláwọ̀kọ́ ní ìdániwá tó jẹ́ àlà tó ń sọ yẹn gan. tani àlà àlà àtà ní. ẹ wà lọ dá sọ o sẹ́wọ̀n kéde tó kọ́ ọlọ́ọ̀ni sọ o àlà èmi ò máa rà o àmọ́hùn lèmi máa kí lọ sọ. ee tọ́wáì àníta lẹ́ńtò ń wí àlà èmi sọ ni ọjọ́ àlà tó bá ti mọ ẹni tó fẹ́ sọ béèrè béèrè rẹ ẹnì kẹta náà ẹ ara o kùtọ́ òtọ́rí ìdájọ́ tiwọn àtòlè ó yàtọ̀ síra wọn àwọn yẹn kùtọ́ òtọ́rí ni wọ́n máa ń gbọ́n àwọn dánadáná àwọn náà tún ní ìdájọ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n sọ pé ebi ṣe jù rẹ ni ah, wọ́n yọ ọ̀bọ̀n sí ọ. ìdájọ́ tí wọ́n ti yà náà ìdájọ́ wọn lọ́wọ́ tí wọ́n ti máa ń dà pé ìnáwájà sáwọn ìlànà ìlànà ìhàlù fún àwọn àwọn ọ̀sẹ̀lá ìṣàwọn fi àwọn ìfàsára àwọn ìkọ̀tà yìí àyùsọ́là fún ọ̀dọ̀ bàbá ìlú àti àwọn ìlú àkọsọ lè kà sí. Àmín àmín àmín àmín àmín. wọn dárúkọ àlùmọ̀tàkà àti bídà ní bọ́láyé tó kí ẹ̀ máa fẹ́ kọ̀ọ̀kan ẹ̀. ok. pàtàkì ó ní òun ní. wọ́n á tọ́ka sáà kan lọ́kàn ìbéèrè yẹn ìbéèrè tó dáa ni. ẹ rí i pé láyé ìsìn àkàsí ni táwọn èèyàn ń ṣe ìdákejì tẹ̀sùn wa. ṣé láwọn ń ta bùkátà sí pé ká mọ̀ òun làwọn ń tẹ́ sọ yìí àwọn tó bá ti jáde kú mbẹ ní sáré sí jáde kan bá wá fẹ́ gbé wá àmọ́ sọmọ pé rárá eléyìí sáré ìyẹn ni ó jẹ bídíà mímọ eléyìí ni ó jẹ ọmọ bídíà àwọn yẹn wá bí sí pẹ̀lú bídíà gan o ah, ẹlòmíì bẹ tó ṣe bó ṣe wà yẹn mọ̀tàkọ́ sísù ní fìlìbídà tẹ́ fẹ́ fi microscope wo bídíà kò ní ìdí ẹ̀ sálọ́ba yóò wò yóò sì gẹ̀ẹ́sì bídíà rẹ̀ lórí àyè má kankan ni ó sọ síbi dìbìdíà níbi di síbi ó fi jẹ́ bìdíà ni ó fi jẹ́ pé ah ọlọ́dìdẹ pààyàn yàn. Ah, wọ́n sùn náà ni.